ẹ máa lẹ́ńbẹ̀ gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin olóríire ẹ̀yin ọmọ ilé ẹ̀kọ́ pátápátá ẹ̀yin tẹ̀ ń ṣàkóso ètò ẹ̀kọ́ ní nàìjíríà gbogbo iná ni o ètò ojú ni o ẹ̀hún tá a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní sátífíkẹ́ẹ̀tì tá à ń gbà yìí ǹjẹ́ ó wúlò tí ó tẹ̀ tọ̀nà káwọn ọmọ wa máa ṣèkàwé Republic of Benin àwọn yẹn gan tẹ̀ ti ń polówó wípé àwọn yunifásitì àwọn àbí káwọn máa lọ Ghana ètò ìbá lè lọ Canada àbí kó lọ US ọ̀pọ̀lọpọ̀ àwọn yunifásitì náà dẹ̀ ló ti ń wá Nàìjíríà tó wá ń polówó ẹ kíní kan Èkó hotel and suit kíní kan yunifásitì kíní kan gbọ̀ngàn gbogbo ẹ̀ n tí ò sí ń gbà kan. Dr Akeem ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ olóòtú o ẹ kú ojúmọ́ ọmọ Nàìjíríà àdẹ́kù ọ̀rọ̀ nàìjíríà wa e, eléyìí tí mò ń gbọ́ torí mò ń gbọ́ gan ó dà pé ó ti wá wọ́pọ̀ ẹjọ́ mẹ́ta ìwé sátífíkẹ́ẹ̀tì wa ẹ má jẹ́ kí n sọ tí fíìmù ìdí àmì of Uganda yẹn wọ́n ti mi ò bẹ́ẹ̀ wo fíìmù yẹn tí ẹnìkan sọ pé owó Uganda <laughs> ó dàbí <laughs> toilet paper ó ní you call uganda mọ́ni tọ́lẹ̀ pépà kí ló ṣe fẹ́ ni ó padà. ẹ̀rí kan pa ni <laughs> ṣe rí àwọn àgbàlagbà nílẹ̀ yorùbá wọ́n ní pánsá òfura. pánsá jáná. pánsá jáná. àjà òfura. àjà òfura. àjà jìn. àjà jìn wọ́n ní tónílé ò bá fura olè àkó lọ. kódà wọ́n á tún sọ pé olè òun tún lọ kọ àjẹ ó ní torí pé gbogbo oògùn tí àjẹ gbójúlé ìjọ kan ló lè máa wọlé ìjọ kan ló máa tó adẹkùn gbogbo ẹ lọ. ṣé láwọn olè yẹn ti dé mm-hmm. àwọn olè tó fẹ́ kólé yẹn ti dé mm-hmm. wọ́n tẹ̀ dìde tipẹ́ mm-hmm. àmọ́ torí pé ìgbà tó yẹ ká fura àfura báyìí kọ́ ló ṣe rí láti bẹ̀rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àsínbẹ̀ ní nineteen zero zero a ah, síbẹ̀ ní 1914 àmọ́ a gbọ́ eh, a gbọ́ ìtàn a dẹ̀ gbọ́ àròbá a gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ó tẹ̀ jẹ́ pé síbẹ̀ láti bẹ̀rẹ̀ gbogbo 1900 19 wọn bó tẹ̀ pé a síbẹ̀ a gbọ́ tàn a dẹ̀ rí àròbá àròbá tẹ̀ yẹn òní bàbá àtàn a gbọ́ Nàìjíríà dáa téèyàn bá parí iṣẹ́ a máa dúró díẹ̀ àwọn olùkọ́ wọn lóòótọ́ ọmọ àwọn ọmọ tó ń kọ́ náà lóòótọ́ àmọ́ ibo làwọn kinní tí wá ń wọ́ wá ibo ni àwọn ìwà yìí ti ń wọ́ wá ká tó wá sọ bí tó ti ń wọ́ wá ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa pé ṣé lóòótọ́ ni ìwé ẹ̀rí wa di toilet paper ó ti di nígbà tí ọmọ yunifásitì ẹni tó jáde ilé ẹ̀kọ́ gíga jù tó jáde tí ò lè ríṣẹ́ cleana ìwé ẹ̀rí wa ti di yàtọ̀ sí pé ìyẹn torí ìyẹn nìkan kọ́ ni ẹ̀rí torí ẹni tí ó jáde yunifásitì náà tí ò bá ní èsì tó dáa iṣẹ́ tó bá rí òun ló máa ṣe àmọ́ àwọn tó wá ní èsì tó dáńkọ́ ìdáhùn sí ìbéèrè yẹn ni pé ìwé ẹ̀rí wa ti dì bẹ́ẹ̀ lóòótọ́ ó ti di nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ìlú lágbàńlá ayé tí wọ́n á sọ pé tó bá mu dé ẹ jẹ́ ká tún tún yẹ̀ wò torí inú ẹ̀ làwa wà àwọn èèyàn kan á jókòó sínú iléèwé wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ti dé torí tá a bá ní ká má pẹ̀rẹ̀ wá má pẹ̀rẹ̀ tó pọ̀ wá torá wà ń ṣe ètò ẹ̀kọ́ fáwọn èèyàn káàkiri a ní àwọn tájọ́ ń jókòó sọ aláwọn tájọ́ ń jókòó ṣe tẹ́lómi bàbá débì kan á tún pè á dr olábíjọ báwo ni kí ló jẹ́ kọ́rọ̀ yìí há báyìí àwọn ìlú tí wọ́n ń ka ìwé ẹ̀rí wa kún ìwé ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò rí bí ìwé ẹ̀rí mọ́ ẹ̀yin náà máa wòye tẹ́yin náà ti rí ẹ̀yin náà máa wọn tó jẹ́ pé wọ́n mú ìwé ẹ̀rí wa lọ ṣe ìdánwò ìgbaniwọlé sílùú wọn tó wá tún sọ pé ẹ̀yin ọmọ Nàìjíríà yìí o ẹ tún dá wọn yọ lọ́tọ̀ ẹ jẹ́ ká tún dánwò míì ṣe fún wọn. àwọn ọmọ wa tó ti jáde yunifásitì tó ti ní dìgírì àkọ́kọ́ tó fẹ́ lọ ṣe second degree àbí masters wọ́n á tún ní nígbà tó bá kó ọ̀gọ̀rọ̀ wọn jọ wọ́n á tún ní ẹ̀yin ọmọ nàìjíríà kóyá a tún fẹ́ tún ìdánwò ṣe fún yín láìpẹ́ yìí èmi àti ọmọkùnrin kan à ń pè ní abdulrafiu dosunmu ó ṣe wọ́n appoint ẹ̀ gẹ́gẹ́ bí agent yunifásitì kan ní London ó wá láwọn ọmọ mọ́kànlá wọ́n pé kó mú ọmọ èèyàn mọ́kànlá wá fún scholarship àwa ṣe tẹ́ẹ̀sì fún wọn nílé ìwé kan láàrin Èkó nígbà tá a ṣe tẹ́ẹ̀sì yẹn fún wọn tán àtàwọn àtàwọn ẹ́jẹ̀ǹtì mi náà táàkiri táwọn náà ṣe àwọn ọmọ yẹn wá lọ ṣèdánwò ní Ghana láìpẹ́ yìí wọ́n ṣèdánwò àkọ́kọ́ tán wọ́n gbé orúkọ wọn jáde wọ́n gbé orúkọ gbogbo àwọn tó ń sọ pé wọ́n pè wọ́n jẹ́ five hundred and twenty tí wọ́n pè àwọn ọmọ nàìjíríà tó pè nínú wọn jẹ́ seventy two nígbà tí wọ́n ṣe tán ìdánwò tán tó gbé wọn lọ sí Ghana tán tún lọ ṣe lẹ́ẹ̀kejì yẹn wọ́n ti ṣe tán nígbà tí wọ́n mú àwọn tán ní mú wọ́n mú ọmọ Nigerians ọmọ Nigeria mẹ́ta nínú wọn wọ́n tún padà sọ fún àwọn ọmọ Nigeria pé kó tún wá ṣèdánwò tiwọn àwọn àwò pé ah, nínú àwa tẹ mú yìí àwa nìkan márùn nìkan ni àwa àwọn tó kù tẹ mú ń kọ́ kò sẹ́ni tó máa dáhùn lóhùn pé ṣé o máa ṣe àbó òṣe tó bá mọ̀ pé òṣe darí sí ìlú ẹ̀. ẹni tó kó wọn lọ́wọ́ à ń bẹ̀ ó ń pè mí láti ilé pé a ah, kí ló dé wọn tó fẹ́ ṣe kínní wọn máa ṣe second round of test but kò general mo ní béèrè wá ní pé òun ò lè béèrè ó ń pe ọmọkùnrin ẹ ní Tom Hiddleston Tom Hiddleston yẹn Britain ni òun ní ó mọ èmi dáadáa ibi tó ti mọ èmi láti skul Chief Ṣẹ́gun Ọdẹ́gbàmí ló ti mọ èmi òun àtàwọn Tom náà wá ní US nígbà táwọn World Brazil tán wá fún ọ̀rọ̀ football Africa wọ́n á pe Thompson mo ní à ah, Tom kí ló dé tí mo ní à ah, pé ìṣèmọ́tò pé èèyàn lè máa lọ sí yunifásitì Nàìjíríà tó dẹ̀ máa ní certificate hmm. it's so bad ah so ẹ jẹ́ ká wo bóyá àwọn bóyá àwọn náà mo ní à ah, ṣe bí ẹ ti béèrè àwọn manuscript wọn lọ́wọ́ wọn wọ́n ti kó ràn yà ó ní anybody náà wọ́n sọ pé there is a place tó yẹ pé wọ́n ti máa print ní nàìjíríà tó yẹ pé á dàbí èyí tó jáde láti inú yunifásitì yìí gangan àwọn yẹn nìkan kọ́ àwọn yẹn nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó àwọn èèyàn lọ sí Australia láìpẹ́ yìí wọ́n ṣe test tó ẹ̀mẹ́ta tó ń ṣe tó ń sú àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn máa pè mí pé ah, àwọn máa máa bọ̀ ń lé o àwọn máa kúrò ní exam center àwọn nìkan ni wọ́n dojú ìdánwò kọ. ká má parọ́ tanra wa jẹ́ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní fi ojú kejì wo ìwé ẹ̀rí wa. a jẹ́ pé ìwádìí mi òótọ́ ni. ìwádìí yín òótọ́ ni àwọn èèyàn ti ń fojú kejì wo ìwé ẹ̀rí wa kí wá kí n ṣe pé ìwé ẹ̀rí wa ní ìpele kankan màá fẹ́ kẹ́ tún ṣèwádìí ẹ̀rí pé ìpele kọ́kọ́ kì í ṣe ìpele yunifásitì nìkan ìpele secondary school wọ́n fojú méjì wọ́n fojú mi tún wò ìpele ìpele college of education wọ́n máa tún wò torí pé àwa gangan ta nìdánwò àwa gangan ń sọ fúnra wa pé ìwé ẹ̀rí wa kì í ṣe ìwé ẹ̀rí tíyan lè gbàgbọ́ àwa gangan ń sọ a lè má sọ jáde lẹ́nu tààrà jáde báyìí àmọ́ ìwù wa wá ń sọ ìṣe wa ń sọ bá a ṣe ń ṣe ń sọ nígbà tẹ́ bá sọ pé èèyàn ní ẹ bá sọ pé èèyàn ní first class ó ní first class ẹ wá fún ní iṣẹ́ ọmọ secondary school kò sí nǹkan tẹ́ ń sọ nípa ìwé ẹ̀rí yẹn nǹkan tẹ́ ń sọ ni pé ìwé ẹ̀rí yẹn kò wúlò nìyẹn téèyàn bá wà ní yunifásitì tó bá ní first class kò ṣe nǹkan mí léwe júwe nìkan lọ táwa bá wá sọ pé torí pé à ń wádìí òótọ́ àwa sọ first class dirọ́ first class ẹnìyẹn nìkan kọ́ la sọ dirọ́ ìwé ẹ̀rí tó ń jáde nínú yunifásitì yẹn là ń sọ dirọ́. bẹ́ẹ̀ni mò ń bọ̀ màá sọ nǹkan kan fún yín sàmọ mo fẹ́ ká dànù lóde ṣé ẹ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ wà ní yunifásitì tó jẹ́ pé ẹ wà ń di gbogbo ilé ẹ̀yin ọmọ tẹ́ wà ní yunifásitì náà tó jẹ́ pé ẹ náà máa ń gbọ̀nà ẹ̀yìn ṣé ẹ ń gbọ́ àti àṣírí ti ń tú o Eh, sátífíkẹ́tì tí nìkọ́kọ́ lẹ̀ ń bàjẹ́ àwọn ti torílẹ̀-èdè nàìjíríà à ń bọ̀.